ẹ mà lẹ́ ń bẹ̀rẹ̀ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi pátápátá adéyínká ọmọ akíwáńdé ló kọ́ mi o mo pẹ́ lónìí o lábala ti ìyá mo jí ọlá ìyá òun ni mo gbóríyìn fún ó ṣe bímọ tán kò pẹ́ òun ni kú yọwọ́ rẹ̀ láwo ikú gba ọmú lọ́wọ́ ọmọ tuntun tí mo jí ṣẹ̀ṣẹ̀ bí ikú wá gba ìyá lọ́wọ́ ọmọ tí Mojí ti ní tẹ́lẹ̀ Mojí Ọláìyá ọmọbìnrin náà ṣe ó ṣèyàn mo ní ikú ìbá gbowó n bá fún lówó ẹgbàágbèje ọ̀kẹ́ ikú ìbá gbaṣọ n ò bá lọ sọ́dọ̀ àwọn lọ́balọ́ba. Lọ́ba, ká lọ wá aṣọ gidi àràn sọyán àlárì bàbá aṣọ ká gbélé pé kó lọ́wọ́ pé kó máa gbé lọ ikú ìbá gba àgùntàn bọ́ lọ́jọ́ wọn ò bá lọ sílẹ̀ haúsá ká lọ ra ẹran tó dáa tó ní kìmí ká gbélé lọ́wọ́ ṣùgbọ́n ikú lòun ò fẹ́ wó ikú lòun ò fáṣọ ikú lòun ò fágùntàn gbọ́ lọ́jọ́ ikú bá yọ ọwọ́ ọmọ jí ọmọ láìyá ó yọ rẹ̀ láwo ó mà ṣe o obìnrin náà ṣèèyàn púpọ̀ arẹ́rìn músẹ́ bá rẹni tí ó mọ̀ rí akúnlẹ̀ akí abá ṣeré abá sọ̀rọ̀ ó ṣọmọlúàbí gbogbo aráàlú òun ni mo jí ń dùnnú ó mèrè ṣe tọ́ba tọ́ba de pé kán ṣeré fídíò àgbéléwò obìnrin náà á fi gbogbo ara ṣeré náà kí àwọn àwọn èèyàn kínú wọn lè dùn ṣùgbọ́n ikú ní àsìkò tó kó máa bọ̀ lọ́dọ̀ Elédùmarè ọba tó dáa èmi wá ń sọ wípé ikú ìwọ ò ṣe dúró kó ṣètọ́jú ọmọ yìí kó fún ọmọ tuntun yìí lọ́mú ò ṣe dúró kó fọmọ fọ́kọ ò ṣe dúró kó ra bàtà tuntun fọ́mọ kó ra aṣọ tuntun fọ́mọ ikú lóhun ò ó mà ṣe o obìnrin náà ṣẹ̀ṣẹ̀ bímọ nikú yọwọ́ rẹ̀ láwo ló pajú rẹ̀ dé ló là sódì kejì ló wá re ìrìn àjò ayérayé mo wá kí gbogbo ẹ̀yin òṣèré o ẹ̀yin tẹ̀ ń ṣe fídíò mo kí gbogbo yín o àní rí ikú o ọ̀dọ́mọ́ o ó dè ní ọ̀há ó dè èjì ọ̀há ó dè ta ọ̀há àní ríkú ọ̀dọ́ mọ́ o Elédùmarè a máa fi ààbò ẹ̀ a máa fi bo gbogbo wa pátápátá ẹ̀yin tẹ́ ẹ wá ń ya fọ́tò tẹ́ ń gbé fọ́tò tí ò yẹ ká ẹ máa gbé kiri nípa mojí ẹ̀dáwọ́ ẹ̀dùn ó òkú ń sunkún òkú akaṣọlérí ó ń sunkún ara wọn ẹ̀dáwọ́ ẹ̀dùn ó ohun tó mú Ọpẹ́yẹmí ayé ọ̀la máa sunkún lójú ọmọ lójú àwọn ọmọ ẹ̀ tó mú kó máa sunkún ló ní tó máa kó tó ń yà tó ń pin pé kẹ máa pin kiri pé kẹ jọ ẹ bẹ̀ wọ́n kọ́ dáwọ́ ẹ̀dó ẹ dáwọ́ ẹ̀dó lábala ti ìyá lónìí mo kí mo jí o mo kí ìyá o ìwọ tí ìyá rẹ sì wà lọ́dọ̀ rẹ tọ́jú ìyá rẹ tọ́jú ìyá rẹ o tọ́jú ìyá rẹ nítorí ìgbà díẹ̀ ni àwọn òbí fi ń wà pẹ̀lú wa o ìgbà díẹ̀ ni o tọ́jú ìyá rẹ o ọmọ tí mo jí fi sílẹ̀ Elédùmarè a ṣe ìyà fún wọn a ṣe bàbà fún wọn a tọ́jú wọn ẹ̀yìn ohun tó bá tó àwọn òbí tó kù máa ń tọ́ máa fún àwọn ọmọ wọn nígbà tí mo ò bá sí ní àyè tí mo ò sí ń bẹ̀ Olódùmarè a fún àwọn ọmọ mo jíjù bẹ́ẹ̀ lọ ikú ọ̀dọ̀ kó dúró Adéyínká ọmọ Akéwàndé ló kọ mí o èmi lajọ́ ń gọ́ lọ ọkùnrin ṣẹ̀kẹ̀rẹ̀ Elédùmarè Elédùmarè ni bàbá mi o odògùn rè mo lọ mo rọ̀ṣà mo la fọṣọ iyì mo délé n kò bẹ́ni mi ojú mi ṣomi yọ.